الله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد ní òní ọjọ́ kọkànlá nínú oṣù ọdún láàfin oṣù kẹrin ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlógójì ìṣèjọba tánú tó lọ́wọ́ àlùfẹ́ láǹfẹ̀ẹ́. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إلا أن الله سبحانه وتعالى أما تزواج من كتاب الأدب المفرد الإمام البخاري رحمه الله أنا أبا ولدي أول ليلي. هنا نباب بمن يبدأ في الكتاب آه، حديث في ولا بيرت هنا náà ní hadithi ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn kan àti márùnlélógún حدثنا قتيبة حدثنا قتيبة قال حدثنا يحيى بن زكريا أن عون النافع قال كانت لابن عمر حاجة إلى معاوية فأراد أن يكتب أن يكتب إليه أن يكتب أن يكتب إليه فقالوا ارجع به فلم يزالوا به حتى كتب كتب بسم الله الرحمن الرحيم الى معاويه آه أنا حدثنا قتيبة قتيبة من حديثه فؤاد عن يحيى بن زكريا لأن تطلع لقد ابن عون لقد نافع نافع يعني أنا بقول سيدي هذه ما تاقى آه، نافع sẹ́ni dáfà abdullahi ibùdó ọ̀nà ni wọ́n ti ń pè é sílẹ̀sílẹ̀ àyàn ní kíni ọ́ sílẹ̀sílẹ̀ tó zahab àbí ká pè é sílẹ̀sílẹ̀ tó zahabiyya ìyẹn ni pé chéènì góòlù àwọn ohun tó níye lórí tó sopọ̀ mọ́ra wọn àwọn ní ká sọ pé àmàlì látọ̀dọ̀ màlì ànàfẹ́ látọ̀dọ̀ nàfẹ́ àníbi ní Umar látọ̀dọ̀ ọmọ Umar radiyallahu ta'ala anhuma. wọ́n wá ní hadith látọ̀dọ̀ náfẹ̀ náfẹ̀ sọ wípé káàní fìlí bin Umar hajatun ila Muawiya wọn ní sẹ́rí Abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma ó ní bùkátà kan sọ́dọ̀ فأراد أن يكتب إليه أو أبي كويت أو أبي كولتات فقالوا مواصبة به ابدأ به فلم يزالوا به hàtà kàtà wọn náà sọ pé kọ́ bẹ̀rẹ̀ lẹ́tà rẹ̀ yẹn pẹ̀lẹ́ ń tọ́fẹ́ kọ̀wé yẹn ni pé bẹ̀rẹ̀ lẹ́tà yẹn kárí wọn ni wọn wá yẹn wọn ògbò tó fi padà kọ̀wé yẹn ọkọ̀ síbẹ̀ pé bisimilahi rahman rahim ìlà màáwíyà ta ẹ̀rí kọ́lọ́ tá à ń sọ̀bọ̀ láti bí ìjẹjọ òun náà ní bò láti máa kọ lẹ́tà nípa máa bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni ọ pẹ̀lú bisimilahi rahman rahim ẹ̀rí wọn ni a ti sàlàyé irú àwọn àhàdìdì ká a ti sọ àwọn nǹkan tí tọjọ <clears throat> tẹ́lẹ̀. bákan náà àhàdìdì mi tó wà lábẹ́rẹ̀ ni wọn ni àní ibùn áwùn náà. ابن عمر wọ́n ní ẹ̀gbà wáyé wa látọ̀dọ̀ Anas bin Sirin ó Abdullahi bin Umar ẹ̀mí jẹ́ akọ̀wé fún wọ́n Abdullahi bin Umar radiyallahu ta'ala anhu fún wọn àwọn oktob bisimilahi rahman rahim kọ́ síbẹ̀ pé bisimilahi rahman rahim amma ba'd àwọn kan sọ fún wa pé ìdáhà bá fẹ́ pọ̀ sáà ní ara wa nígbà tí èdè pé ní lè sáwọn. àwọn sàgùn sáwọn káfíńsì láì ká máa fi bẹ̀rẹ̀ náà tọ́wọ́ ní kọ́ síbẹ̀ bisimilahi rahman rahim amma ba'd lẹ́yìn ìgbà yẹn lẹ́tà yìí ń lọ sọ́dọ̀ dání ọ sọ́dọ̀ lágbájá ẹgbẹ́ wa ní ìtúni wọn ni àní ìbìnà àwọn gbogbo àwọn kiri àwọn ní àṣà látọ̀dọ̀ àwọn ẹni ìṣáájú rere sáàtọ̀ pàfẹ́ jọ yẹn ẹ̀rí ni wọ́n fi máa ń kọ́ lẹ́tà àwọn nìyẹn wọn ni àní ìbìnà àwọn. قدم رجل بين يدي ابن عمر بسم الله الرحمن الرحيم بإسلام فنهاه عمر وقال قل بسم الله هو له. اه انا ابن عون ẹ̀rí àwọn àṣàrò yìí sáàpọ̀ rẹpẹtẹ ni ìgbẹ́ ọ̀rọ̀ yìí tó alátọ̀dọ̀ Anas bin Sirin ó ní mo kọ abẹ́ alákùnrin kan kọ̀wé níwájú Abdullahi ibn Umar ọwọ́ akọ bisimilahi rahman rahim ó ní lè fúláàrí abdullahi ibùdó amọ̀rù wa kọ̀ fún wíkẹ́ máa wí bẹ́ẹ̀ sọ pé bisimilahi tọ́ba ti dá kọ́ sọ pé kó wàhálà mẹ́ẹ̀ sọ wípé lè fúlàní ẹ̀rí ẹ̀ á sọ wípé àlàyé àwọn àfẹ́rù yìí òun náà ni mo tàbí síwájú pé báwọn ẹni ìṣáájú rẹ mọ́ máa ń kọ ìwé wọn nìyẹn bákan náà ìgbà wa mi tún ní hadathana ismail. حدثني ابن عبد السلام قال جزا بن زيد عن أن نجد بهذه الرسالة لعبد الله معاوية أمير المؤمنين من زيد بن ثابت سلام عليك أمير المؤمنين أميرة أمير المؤمنين ورحمة ورحمة الله فإني أحمد إليك الله الذي لا إله إلا هو أما بعد. أعري فلحدثنا إسماعيل إسماعيل صحابي في حديث ابن أبي الزناد عن أبي عن خانجة لا تدع خانجة ومن زيد látọ̀dọ̀ àwọn kùbàrọ̀ ní alizai àwọn àgbàlagbà ara alizai wọn ní sẹ́rí zaidi kátàbà bíi hábì yorùsára ọkọ̀ lẹ́tà yìí fún fún yẹn ní fi ọkọ̀ sí abdullahi ọ̀sẹ̀ ní sí èso abdullahi ẹ mọ̀ bẹ́ẹ̀ gbogbo wa náà ní abdullahi ọlọ́run máa ti wá ní abdul shaitani àbáwọn abdul shaitani ni wọ́n fẹ́ ṣe happy new year ní bẹ̀rẹ̀ kìíní nígbà òdìlẹ̀ jáde wípé january. Eh, olú òrùn ni àwọn abúlé la nílẹ̀ sí láwọn fẹ́ bọ àwọn bá wọn fẹ́ bọ àwọn ará róòmù bọ oorun tọ̀dọ̀ rí bẹ́ẹ̀ gbogbo yẹn lọ́sùn láàyò ní sẹ́ẹ̀dù ọkọ ọkọ lẹ́tà yìí wọ́n ní lè Abdullah lẹ́tà tó ń kọ yìí ọjọ́ sí Abdullah Abdullah yìí yẹn wọ́n ní Muawiya ẹ̀sìn ìgbé kọ̀sẹ́ ní bíyèsí Abdullah yìí eh, ọlọ́run ọlọ́run jẹ́ ajẹ́rọ ọlọ́run ọba náà àni màáwíyá ta àmíril mímí màáwíyá tó jẹ́ aláṣẹ àwọn onígbàgbọ́ òdodo ọ̀sọ̀kọ́ alátọ̀dọ̀ sẹ́ẹ̀dọ̀ ọmọ sáré àfàgbà nkátàbà tìlú wà nínú àwọn tí máa ń kọ kùránì ń bọ́lẹ̀ lẹ́nu àná sọ̀sọ́lá àwọn sì hẹ̀ sílẹ̀ ọwọ́ akọ sínú ìwé yẹn gbígbé ọjẹ́ ti ẹrú ọlọ́run ti sin màáwíyá màáwíyá táwọn ọ̀daràn kan tẹ́ nìyẹn o màáwíyá yìí sẹ́ni ẹ̀tẹ́ o rọ̀dí ọlọ́run ta kò sí kan náà ọ̀gá tó ni ẹ̀tẹ́ ẹ̀gbọ́n máa ń tọ́gbọ́ ọlọ́pọ̀lọpọ̀ gbà náà bá dá mọ sábẹ́ nù hadith náà lọ pé rọ́jùlìn jáhà yàrá àwọn rọ́jùlìn jáhà rasulullahi sallallahu alaihi wasallam má wá di ọkùnrin yẹn kí lọ́wọ́ fi wá di ẹ̀sìn nítorí pé àsọ̀hábà tó kó lóhùn àwọn tó wọ̀ gbogbo àwọn sọ̀hábà yẹn yẹn ẹni dọ́gba ni wọ́n. sọ nípa bẹ́ẹ̀ ẹrú ọlọ́run ni Muawiya sábẹ́ gidi ni àwọn náà wà nù sátábàtì lọ́wọ́ wọn yẹ sẹni tí yẹn lè máa pẹ̀gẹ́ wọn tọ́lọ́ tí yẹn máa lọ fún àwọn ṣíà ìyẹn sórí burú nìyàwó nítorí pé nífẹ̀ẹ́ àwọn sàhábà ẹ̀sìn ni ìkórìíra wọn ìyẹn di mùnẹ́fìkì nìyẹn olójú méjì ẹ̀yin náà sì mọ bọ́ọ̀rọ̀ olójú méjì ṣeré tọ́bi dẹ́mi dá ẹgbẹ́ ohun tó ọlọ́run ọba sùpánù ọ̀tá lábọ̀ yìí pé innal munafiqina fi darkil asfali minan nar ẹ̀rí àwọn olójú méjì tó dẹ́mi ayá ọkọjá pé kẹ́ ń ṣiṣẹ́ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lásán láàbò tí bá ń ṣiṣẹ́ bí kẹ parí ìjà kó ní àníkò ní dáhùn ẹ ló kúrè wé ni ó kúrè gbóni ó ti tún lọ gbé kùmọ̀ nìyẹn ọba fọmọ yẹn lórí ìbá láti parí ọ̀rọ̀ yìí ni ó ní ẹ̀kọ́ tí ìtàn náà ni àwọn fẹ́ ní fáàkù ni àmọ́ wọn tẹ̀mítẹ̀mí yẹn ẹgbẹ́ wọn tọ́lọ́ wọn bá sọ wípé ìsàlẹ̀ náà náà ni mùnẹ́fì kí máa wà. sọ̀hàì nífẹ̀ẹ́ sọ̀hábà ni àtàwọn ansọ́ọ̀rù nínú wọn àtàwọn mọ̀hájẹ́rù ìyẹn di mùnẹ́fìkì yẹn ayọ́gbẹ́yìn òjò déédéé yẹn ọba ń gbóyìn sàbí kò ní pẹ́ ní jì ọ̀padà hẹ́ẹ̀tì ànẹ́bí nígbà tí hẹ́ẹ̀tì ànẹ́bí ọ̀dẹ̀ kọ́ ọlọ́run ni wàlẹ̀ yá àdùnkì lọ. sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní sẹ́ẹ̀dù ọkọ̀ lẹ́tà yìí fún Abdullah sisi Muawiya amiri mu'minin aláṣẹ àwọn ní yìí àdínní ọ̀sẹ̀ tó kọjá gbígbà àlewé lóní táníwé nù bẹ́ẹ̀ ìsàlámù ní àlẹ́yìíká gbogbo ohun tí ń jẹ́ ọ̀la tọ́tọ́dọ̀ ọlọ́run ọba kọ́ máa jẹ́ tirẹ̀ àmì ìrọ̀lẹ́ mọ́mìnì aláṣẹ àwọn mọ́mìnì rahmatulah àti kẹ́ ọlọ́run fàyín ní ahmadu ilé ìkàlọ́ha èmi máa ń bọ́ dúpẹ́ fọlọ́run alẹ́dí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ hu tó ṣe pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ síjọ́sìn ọ̀dà amma ba'du lẹ́yìn ìgbà yẹn ẹ̀rí wọn níbi wọn fi ń pinlẹ̀ lẹ́tà wọn yẹn láti kọ́ nìyí. ẹ̀rí wọn ní ohun tá a lè pè ní ẹ̀ṣà ọ̀rọ̀ yìí pé kí ni kókó tá a fẹ́ gbámú nù àwọn àṣàrò tá a kó wa rẹpẹtẹ yìí. òun ní pé bíbẹ̀rẹ̀ lẹ́tà ó ní àwọn ìlànà méjì lẹ́yìn ìgbà tí yẹn bá pinlẹ̀ rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim lásìkò àwọn sọ̀hábà àtàwọn tábìáìn. apá kan wọn wọn a máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú orúkọ almursel èyí tẹ́ mọ̀ sí sẹ́ńdà yẹn ìyẹn ni tó sẹ́ńdì lẹ́tà kàmá wà lọ́dá ìhábì àtà sọ́jà ń sìn lẹ́yìn bísíláì wọn a máa bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú orúkọ yanni àtìlẹ́ sọ pé ní o ta sẹ́ńdì lẹ́tà tiẹ̀ jáwé rẹ̀ tó ti nínú àwọn ọ̀rọ̀ yìí tọ́lá ti bísíláì náà àwọn míì kẹdẹrin wọn a máa bẹ̀rẹ̀ rẹ lẹ́yìn tó bá ti bìsìn láì tán yóò dà kọ rẹ ìpè látọ̀dọ̀ lágbájá lọsọdọ lágbájá wọn ni Abu Daud wọn ni wọn ti fàyọ ìpè Al-Ala ibn al-Hadrami wọn lọ kọ lẹ́tà sí Ànábì sallallahu alaihi wasallam fabada'a bi nafsihi òfin ẹgbẹ́ méjèèjì lọ́rọ̀ ẹ máa kọ sí bìsìn láì tán ọwọ́ àgbẹ̀pẹ̀ lè lágbájá ni lẹ́tà yìí ẹni tó ní ẹ ọ̀rẹ́ ẹni máa sọ pé ẹ nẹ́mbà sí lẹ́tà lọ́dọ̀ tí ibẹ̀ ti nẹ́mbà sí nìyẹn ẹni báyìí ni wọ́n bá dàpọ̀ mọ́ra wọn ẹ̀rí ẹ wo àwọn tí wọ́n jẹ́ alátẹ̀wá nàìjíríà ní ọ́fíìsì igbákejì ń bẹ ọ́fíìsì ààrẹ ń bẹ ọ́fíìsì igbákẹta nàìjíríà ń bẹ fẹ́yẹ kẹwàá ju lẹ́tà tó ṣe pé yọ fẹ́ rújú hùn ìyẹn nẹ́mbà sí nẹ́mbà yẹn ó sàmì ẹ̀ dáadáa pé ọjẹ́ ti lágbájá wọn lè jáde pé ẹni tó jẹ́ tiẹ̀ yẹn lèyàn kọ́kọ́ dákọ́ kótó ni pé yẹn dákọ́ pé èmi lágbájá ni mo kọ́ wọn ní méjèèjì náà ló sì rọrùn ìyẹn lè bẹ̀rẹ̀ pé látọ̀dọ̀ mi lọ sọ́dọ̀ lágbájá ọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ sọ wọn ní torí bẹ́ẹ̀ alẹ́ bùnú alḥadúrọ̀ ni wọ́n lọ kọ́ lẹ́tà sí anabi sallallahu alayhi wa sallam fàbẹ́dẹ́ ẹ́ bínafẹ́ ọwọ́ abẹ́rẹ́ lẹ́tà yẹn pẹ̀lú parẹ́ lọ́kọ́kọ́ dákọ̀. قال الحافظ ابن حجر العسقلاني رحمه الله أنا قال عبد الله بن عمر رضي الله تعالى عنهما أما قام عمر أما قام لا سي أو علم يوم لا عمر ده إمام قام لا سي إن أبا في كولتا ما قد دا قارا وانا له لتا من يقول لا تدنا يتع ها وني أو عمال عمر أو تواجه وشيشة أفا عمر عبد عمر wọ́n bá fẹ́ kọ lẹ́tà bẹ́ẹ̀ ó bí anfúsì wọ́n ṣe kí ni ọ wọ́n kọ lẹ́tà pẹ̀lú pé ikọ̀ ara wọn ni wọ́n kọ̀ kọjá. afọwọ́ akọ̀tà ẹ̀dá wọ́n lè rí àbá àwọn bẹ́ẹ̀ dá àti Khalid Walid radiyallahu ta'ala anhu wọ́n ní àwọn náà kọ lẹ́tà sí Umar sọ̀gádà bí anfúsì ìmọ̀ wọ́n sì jáde pé ikọ̀ ara wọn kọ̀ kọjá wọ́n tún gbẹ́gbẹ́ wàá mi látọ̀dọ̀ Salman wọ́n lọ́dọ̀ pé làmì ẹ̀kọ́ ahadun kò sí ẹnikẹ́ni a'zama hurmatan tó ti fi ọwọ́ rẹ̀ tóbi tó Rasulillahi sallallahu alaihi wasallam tòun ti bẹ́ẹ̀ náà àwọn tàbí òjíṣẹ́ ọlọ́run ìdá kẹtàbù ilayhi yaktubuna ilayhi tí wọ́n bá fẹ́ kọ lẹ́tà sàgbẹ́bì gẹ́gẹ́ alára wọ́n kọ́ pé látìmí fúlàní ìlà Muhammadin Rasulillah àti bẹ́ẹ̀ ló ti dáa from lágbájá tó gíní o oh, tó lágbájá lẹ́yìn tá a bá ti gíní dáhùn tá a bá ti fi sùn lọ́rọ̀ àmọ́ nọ̀rọ̀ yìí mo rọ̀ bá ti mọ̀ bá ti máa kọ́ lẹ́tà yìí báyìí nìyí nínú dáadáa ẹ̀sìn wa nìyẹn o pé kò sí ohun tí ọ̀dá sí ẹ̀rí ló ń kọ́ wa bó láti kọ́ lẹ́tà ọ̀nì àjọsà ni Musa. حدثنا أبو عوانة قال حدثنا عمر عن أبيه عن أبي هريرة سمعته يقول قال النبي صلى الله عليه وسلم إن رجلا من بني إسرائيل وكتب الحديث وكتب إليه صاحبه من فلان إلى فلان. آه. آه. قال حدثنا موسى موسى وي حديثي قال أبو عوانة قال عمر بن أبي عن أبي هريرة قال أبي هريرة قال مقبض صلاة النبي صلى الله عليه وسلم ان رجلا من بني اسرائيل يعرفون عربون كان ما يسري وذكر الحديث او يرى يجاله وكتب اليه صاحبه على لك قوي من فلان الى فلان بعد هذا ترى ان فتوت لا لا في كلا في حديث ضعيف لازم انظر اي بنو بقيت شيخنا الالباني رحمه الله تعالى منطقي منطقي لازم نظام كنا التصفيه وتربية tẹ̀síyá ọ̀tẹ́rìbìyà gbogbo àwọn àdéhùn tó lẹ̀ ẹjẹ́ ká pàdé mélòó la ti lò ní àwọn àdéhùn tó gbádùn tó wá sí pé ìtọ́lẹ̀ la máa rò káàkiri ẹ wá dúró àdéhùn tí a ní ọ̀sán pé òsì yéwu ní ìsìn pé bàbá ti ní sùn lọ́rọ̀ àpọ́n ọ̀rọ̀ ìmì tán á sọ pé lẹ́tà wa lásọ̀dọ̀ lágbájá lọ́sọ̀dọ̀ lágbájá ta ni òsì yéwu kálẹ̀ ẹ̀sìn kò sí ìsìn sára ṣe máa lọ ni àdéhùn eléyìí ń jẹ àwọn èyí tó lálàáfíà ti tó wa àní ìdí àti tẹ̀ máa lọ yẹ eléyìí wò mọ́. ṣùgbọ́n táwọn ẹgbẹ́ náà lálàáfíà ni yọ̀ọ́ kàn máa já sí wípé kàá dáadáa ti tọ̀rọ̀ ọ̀nà tó pọ̀ sí ọkàn wa ń balẹ̀ ààrẹ ti gẹ̀ sí nígbà tó ti lálàáfíà ọ̀nà tó ti ń pọ̀ sí báyìí rẹ̀ ó tún dáa náà ni tọ́lá wọn ní ìlànà kíkọ̀wé wa káà ní ká máa kọ lẹ́tà bẹ́ẹ̀ yìí mọ ayé yẹ min shari'i man qablana àti ó ní ìkúnlọ́wọ́ níbi òfin àwọn ẹni tó gba wájú wa àyàfi bèrè máa ń wáyé ibi sáré wọn kọ lẹ́nà àlùwà sáré ọ̀nà sófin àwọn ẹni tó ṣáájú wa yóò fi wa ní bí náà òfin wa ní nígbà tí ò bá ti sí nǹkan tó tako nínú ìlànà táwọn sọ̀sálàm tó mú wa ṣùgbọ́n kì í sófin wa sábà délé ń dọ́ta kó nínú ìlànà tá nàbí sọlọ ọ̀sánlá tó mú wa ẹ ó fi wá káyọ náà kí ká máa ka january o torí báàbà òun ló ní kíni o òun ló ní january òun náà lè fi pe kàlẹ́ndà lè máa lọ pe kàlẹ́ndà gregorian kàlẹ́ndà tẹ̀ wí ẹni ọ̀dà rẹ̀ ní jẹ́bẹ̀ ìsòfin wa òfin ẹ̀ pé ó sun tiwa ní gẹ́gẹ́ báyìí ó ń rinlẹ̀ pẹ̀lú iron ó ń rinlẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ pẹ̀lú tírọ̀ ọlọ́run ọba sùhánà ìdí òṣùpá yẹn gẹ́gẹ́ ni ọrùn ilẹ̀ bẹ́ẹ̀ ni pé òṣùpá yẹn kọ̀ọ̀kan wà lásán láti fi sùn nǹkan ọjọ́ nígbà tó lọ́wọ́ bọ́ sọ pé lè nẹ́ẹ̀sì lọ́lọ́run wí gbogbo yẹn ló pè kọ́ sọ pé mùsùlùmí nìkan lè nẹ́ẹ̀sì yasalunaka anil ahilla qul hiya mawaqitun lè nẹ́ẹ̀sì lọ́lọ́run <laughs> wà láàyè. ẹgbẹ́ wọn tí gbogbo èèyàn máa fi sùn kà àwọn bàbá wa lọ pé ẹ ìlàwù sàmùsì olú òrù <laughs> ọ̀rọ̀ èmi náà la gbọ́ fún wa yẹn nígbà tó di jàlá ní sísá yẹn sọ pé october ti four ó sì di jọjúmọ́ wọn ló ti di kíni o ó ti di fifteen àwọn yẹn ti gbà bẹ́ subhanallah nítorí ipò bàbà yẹn wọn ti gbà bẹ́ ó yẹ pé january rọ yín dẹ̀ sọ pé parí ọdún yìí ó lè jẹ́ èsì ìparí ọdún báyìí o ẹ̀kẹ́ lẹ́yìn àwọn kátólíìkì àwọn kátólíìkì wọ́n gbà pé parí ọdún àwọn ọ̀fẹ́fẹ́ táwọn ọ̀gbà pé parí ọdún o wàhálà ojúmọ̀ àti ẹ̀sìn àwọn mùsùlùmí àwọn àníṣẹ́ níjẹ̀jọ náà nìyẹn tó bá sì rọ́pọ̀ kan ti ń kọjá ẹ láwọn kí làwọn eléyìí ń lọ sí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n láwọn eléyìí ni wọ́n pè ní bíbà láyè ẹ aráàbò làwọn wọ́n láwọn eléyìí dùn wọ́n láwọn ọ̀bẹ jẹ́jẹ́ ẹbọ ni àwọn òṣèré máa rí báwọn yẹn ti ń ṣẹbọ ẹ mọ wọ́n ń pè lẹ́bọ gẹ́gẹ́ àti kérésì àti akíni àtẹ̀sí. táwọn èèyàn ń sè tí wọ́n sì gbé kọ́ hárí gẹ́gẹ́ bí mùsùlùmí la ilaha illallah káwá rí ẹni tó ṣe wípé kẹ̀kẹ́ náà jọ ni wọ́n torí mẹ́ta lọ́kẹ̀ làwọn ẹnìyẹn náà àwọn náà sọ pé ẹyin sáńkọ́ wọ́n pè lọ́lọ́run wọ́n pè lọ́mọ ọlọ́run wọ́n ń dákọ̀ mẹ́ta lọ́kẹ̀ àwọn wá sọ pé bọ ni wọ́n ń ṣe pẹ̀lú pé wọ́n ń ṣe twenty five ọjọ́ bíi ànẹ́bẹ̀ yìí sá wípé ẹbọ ni wọ́n ń ṣe pẹ̀lú ọdún tí wọ́n ń ṣe pé January one wọ́n á torí ẹ̀ wọ́n á sálọ ọdún gbó nígbà àwọn ò ní fojú rẹ bọ àwọn ò ní jẹun àwọn ò ní jẹun ẹbọ àwọn ò sì ní wo àwọn ẹlẹ́bọ báyìí wọ́n á sá lọ síbi síbi táwọn gbókù sí ní ẹ̀yìn lẹ́yìn lọ́hùn táwọn káwọn òkú sí ibẹ̀ ni wọ́n sá lọ. mùsùlùmí àwọn ẹ̀kẹ́ ẹ̀ ta lè jẹ́ wọn ìdárẹ́sẹ̀lẹ̀ mi àwọn abáki láyé etí ẹ̀ nílẹ̀ wọ́n bá tún lọ́dún síbọ̀ yóò tún wí o. ìrẹsì abọ́kẹ́ àtẹrẹ méjì lẹ́yìn náà bá ti dáwákà tó dá yẹn sí orí kìnní lọ sẹ́ẹ̀sì fóònù ẹni tí ọ̀wọ̀ láàrin wa lórí lẹ́yìn tí a bọ̀ kí àtẹ̀rẹ̀ méjì kí ni pírọ́blẹ̀mù ẹ̀ báyìí. tó nípa bẹ́ẹ̀ ó fi àwọn ẹni tó ti ṣáájú wa òfin wa ní sábà ní ohun tọ́ta fún abábínú tọ́ta fún káàdì àgbègbè yìí ò tẹ̀ ẹ̀dú sínú ẹ̀sìn kó oṣù mọ́jọ́ wọn fi Jésù bẹ́yìn náà mọ́jọ́ tí wọ́n bá nẹ́bì sọ́lọ́ àṣẹlámọ́ ti dàrú mẹ́yìn náà lójú wọ́n dàrú máa wà tá a jẹ́ mùsùlùmí náà lójú. àkọ́yí fún àmì mọ́ yòṣá wọ̀ọ́lá yẹ̀sì bùtù lọ́wà nínú àwọn kẹtọ́ tẹ̀ kákàkiri tí ò rinlẹ̀ àwọn ní kátó fún bá nẹ́bì ní twelve rọ̀bìl awọ́lù. lóye pé tá a bá ti àfẹ́ tu wò yẹn yẹn gan tá a fẹ́ lọ sọ́yẹ̀ yìí dẹ́ ń wọ́ra wọ̀ dẹ́ mọ̀ ń pọ̀ nǹkan ọjọ́ njó lọ́bọ́ sí ọ̀ǹdìkí lọ́bọ́ sí ọ̀ǹdìnáì lọ́bọ́ sí fa níbo ló ti àjọra wọn. àti bẹ́ẹ̀ náà lọ́rọ̀ adébẹ̀ yìí sálẹ̀ sọ́látọ̀ sẹ́lám ẹ̀rí parí ọlọ́run kẹ̀dá ọlọ́run ní gbẹ́rùn kódà gbogbo ẹni gbẹ́ wo kó kò séwé lórí igi mọ́. Ibi Maryam alayha salam ọlọ́run kẹ́ẹ̀dì fáláṣẹ pé wàhùn sí ilé ìkìlì jíjí ìnàkìláṣì. Tùsáàkìtì àlékè rùtọ̀bẹ́ jàdìjà. Igi dábìdù ewé rẹ̀ ti rẹ̀. Nígbò lèwe máa ń rẹ̀ ṣé kèsà ti kò yí ni? Ayẹ̀rí pé kéla àwọn ọmọ rí o, wọn bí yín sá, ọ̀ bí kuran lọ sí ẹ̀ sàlàyé gbàgbọ́ ẹ má dà wọn lóhùn ìké ni wọn. igi tó ti tẹ́wé ti rẹ̀ ráì ọlọ́run wa ní kí mọ́ríàmù mi tó mi báyìí ewéré àbíkí ńlá bẹ́sẹ̀ òtútù ti bẹ̀rẹ̀ sí jáde kíkan máa jẹ́ ó rí irú tọ́wọ́ lẹ́nu ọ̀lọ́ bá àwọn tí wọ́n ń ṣe ọ̀rọ̀ ìlàjì bálájà wọn bá jẹ́ àbí wẹ́rẹ́ kò ní ìkọ̀lọ́pọ̀ kankan nù àbóòdìgẹ́ ẹni tí múra àti fẹ́ bímọ àti ìmọ̀ bí ọlọ́run ó jẹ́ ọlọ́run ẹ̀jẹ̀ ọ̀jẹ́ pẹ̀lú àánú ọlọ́run ìrọ̀rùn ní bíbí ọkọ̀ sí ìṣáàlà ọgbà nẹ́kà ni ò nídìí owó kẹsàn-án lọ́kọ̀ máa mú lọ. sọ nípa bẹ́ẹ̀ ṣáàrì wọn mọ̀ nǹkan bìlẹ̀ náà àdìwọ́ ṣáàrì ọ̀hún náà òfin àwọn ẹni tó ṣáájú asófin wa ni òfin wa ni tí ọba ti ti mú dọ́ta tó aláàdì mú dọ́ta tó nù lànà wa gámà sí mọ́ náà mọ́ ìdìrín ní ìtòun bá ṣe tẹ́tí ọ̀sán pé mo tóun ṣe òun fi jà nẹ́bí yẹn sáà ni àwọn àwa gbádùn ni sànẹ́bì rẹ ti rú ẹ̀ ní sọ́dẹ̀ ni kò ti rú ẹ̀ lẹ́yìn tó lọ́wọ́ ọba àlejò ọlọ́sọ yìí pé súnmọ́ ìjà àlẹ́kàlà ṣẹ̀rí àti mìíràn àm àtẹ̀rí àìhá lẹ́yìn náà àfi ọ́ òfin ẹ̀sìn nínú àlámọ̀rí ẹ̀sìn àfi ọ́ sórí òfin kanú àlámọ̀rí ẹ̀sìn ìyẹn ni kò tẹ̀lé má tẹ̀lé fẹnu àlẹ́dínà láyà àlẹ́mú asálẹ̀mọ̀kan làwọn kan yóò fẹ́ máa ń fọ́lù yẹn asálẹ̀mọ̀kan ni wọ́n. ọlọ́run sọ pé lè kó lè jà láàánú fọ́nrẹ́ kò báyìí na àhàdì mẹ́rin rọ̀sùlẹ̀ lóòótọ́ ni àbí mẹ́rin rọ̀sùlẹ̀ ọ̀kọ́lù sẹ̀mẹ́ẹ̀nà wà fáànà òfurufú kàrọ̀ bánà wà ilé ìkàlẹ̀ a ti yàtọ̀ sáàrin àwọn ọ̀rẹ́ntì ọlọ́run tòótọ́ ẹ bẹ́ẹ̀ ni mọ́kọ̀ wá túmọ̀ kọ́ wa ni yàwó bẹ́ẹ̀ àpọ̀ fẹ́fẹ́ yàwó ẹ ṣẹ́hun ti kìnìún kan kí ló dé mo ti jàǹdà bí torí yẹn ti kó sábẹ́ sáré ìmọ̀ ọ̀sán bíláni alẹ́ wà sẹ̀rẹ̀ ọ̀nà torí bẹ́ẹ̀ gbogbo àwọn táwọn máa ń ṣe ìbánu ẹbí ọlọ́run náà nínú káàbá ti nínú ìhun tí èsì tí àìsí èsì yàtọ̀ tí èyí yàtọ̀ rárá òun lọ́rọ̀ tàwíìn láfi lè fi gbogbo ẹnu sọ yẹnyẹn pé gáàsíà gbogbo àwọn tí wọ́n ní èwo nílà wọn àwọn kan yóò làwọn kékeré ni wọn torí gbogbo àwọn àtẹ́bí ọlọ́run yẹn mọ́ọ̀fù wọn ò pe mẹlẹkẹ sẹtíkè wọn ò pe lọlọ wọn ò sì pa nẹbẹ yín sá wọn ò pe lọmọ lọ nígbà wọn kò faaru ajálí pé kúndùn sùn kọ àwa la ní. ọ̀rọ̀ yẹn ti kílẹ̀ rẹ̀ torí sọ́n bá láwùjọ ọmọlẹ́yìn àwọn ẹni ẹ́ wọ́n wá dùn. tọ́lá àwọn ànẹ́bí ọlọ́run ọba yẹn mùsùlùmí nàbí láì dá ọhún àrí sàlátọ sàlátọ àìbùnú Sulaiman àlẹyìn sàlá gbogbo wọn yẹyẹ tó ṣe wá dọdọ ànábì àyíṣà tó kẹ́yìn àlẹyìn sàlátọ sàlám nínú àwọn ànábì ìbànú Israel gbogbo pátá mùsùlùmí mùsùlùmí ni wọn kìí ṣe irú pálapàla táwọn eléyìí ń bá kìyàn ìlànà wọn ìlànà wa ní táwa ti rí ohun kò òun náà wà ní ọ̀rọ̀ tàwọn èyí kò sí nǹkan kan tó yàtọ̀ ń pa ohun tó ní í ṣe pẹ̀lú tawhid láàrin àwọn ànábì tó ti lọ àtàwọn ànábì wa bí kì í ṣe gbófin ẹ̀sìn bí kì í nǹkan jẹ́ aláàlẹ́ tẹ́lẹ̀ tó padà di àárọ̀ lọ́tà àwọn nǹkan tó kàn ní í ṣe bí ohun tá a lè pè ní fòrọ́à àwọn àgbọ́yé bá ti máa tẹ̀ àwọn yẹn nìkan lá máa rí pé yàtọ̀ máa wà nínú rẹ̀. so nípa bẹ́ẹ̀ yálẹ̀ ìtàlhàdì fún ìbá ti lọ lálàáfíà ni tó fìdí múlẹ̀ tó ṣe yọ ọkàn máa já sí pé ó ṣe ìkúlọ́wọ́ fún àwọn àhàdìsì tó gbádùn tá a ti rí pé àà ah, ah, kíní yìí wọ́n máa rinlẹ̀ sí dáadáa ni bó ṣe wà nù lànà àtọ́ wà nù lànà àwọn tó ti lọ náà ìgbé táwọn náà bá fẹ́ kọ lẹ́tà nìyí o wọ́n sọ pé látọ̀dọ̀ lágbájá lọ́tọ̀dọ̀ lágbájá ni ẹnu ọ̀nà àbáwọlé mi ìdàtúfẹ́ wọlé sí báyìí ọ̀hún náà ni ọ̀nà ìhàdá báàbù káyífà àṣùbà àlẹ́ gbólóhùn káyífà àṣùbà bọ́ọ̀ ló ṣe jí tó jí dáadáa àti tó jí dáadáa dà ó di mọ́ mẹ́ni tó dáa sí o nígbà tẹ̀ ń dí ọ̀gbọ́ èdè ọ̀kan náà àwọn ọmọ ya wọn lè ní sùdẹ́ǹtì làwọn jẹ́ sí mi tó bá fẹ́ pè mí máa fẹ́ máa fẹ́ dáadáa ni fẹ́ jí dáadáa kùsáàsì sẹ́wọ̀n pé yóò bọ́ ní ikú rárá sẹ́wọ̀n pé lọ́dọ̀ tiwa àwọn máa wò pé ẹni tó bá dàgbà lọ ẹ̀kọ́ sọ fún yẹn pé ṣe láàfíà ní ṣe dáadáa ní gbàdí òye wù àwọn ọdẹ ń sìn wọ́n sì mọ ẹni tí wọ́n ní òwì bẹ́ẹ̀ tó sóòjì dáadáa wọ́n ní hadith tó wà lábẹ́ wọn ní haddathana Abu Nu'aym. حدثنا أبو نعيم قال حدثنا ابن بزيل عن عاصم بن عمر عن محمود بن جبير لذيذ بن لذيذ قال لما أصيب نكحل سعد يوم خندق فثقل حولوه عند امرأة يقال لها عبيدة وكانت تداوي تداوي تداوي جرحا تداوي جرحا فكان النبي صلى الله عليه وسلم إذا مر به يقول كيف أمسيت وإذا أصبح كيف أصبحت ويخيره آه آه قال حدثنا أبو نعيم أبو نعيم هو حديثي قال ابن ابن الغسيل هنا سواء قال تدعى عاصم بن عمر لا تدع محمود بن لبيد قال إن إنسان إسلام أقا سعد فدي سوتاكا يوم خندق ها أدخل يعني إسلام إسلام يدمان بين بلاد mẹ́lá sùtákà ní ọjọ́ ogun Khandaq pọ̀tàkùn ọba rẹ̀ àfáwà Sa'ad hawaluhu inda imra'atin wọn á gbé lọ́sọ́dọ̀ obìnrin kan yuqalu laha Rufaida wọn ń pè obìnrin yẹn ní Rufaida iṣẹ́ obìnrin yẹn lójú ogun káàna tutù dáwìlì ká àwọn tí wọ́n bá ní ọgbẹ́ lòun máa ń tọ́jú ń tiẹ̀ wọn la máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà àti fídì àwọn obìnrin ni kí wọ́n máa ṣe ìtọ́jú. sáré nìkan tó lè fà á tó fi jáde pé tí ó sì àlàyé ọ̀rọ̀ yọ̀ kan wọn fẹ́ kó ń dàn wọn sọ. tó fi jáde pé fídì obìnrin òun ni ká máa tọ́jú èèyàn. ẹ ṣeun tí ẹ bá sobìnrin tí àdámọ́ rẹ̀ ti yí padà àdámọ́ obìnrin ní pẹ̀lẹ́ ṣùgbọ́kùnrin gbàdá tó jẹ lórí kí ni fi ọ alágbègbè ọlágbègbè wà nǹkan kíjokíjo. kọ́dọ̀ ọlọ́run ẹ̀wọ̀n bàbá ní àkàwọ́ àlàó àjàwó gbogbo ọ̀sà kan sí kankan kan náà ṣùgbọ́n àwọn yìí ń kọ́ àsùnlé àjọkẹ́ kẹ́kẹ́ náà bá aláì ìgbà yóò kẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dà tó bá mú kinní yẹn tó bá fi sí báyìí tó bá rọra sí yíu báyìí pẹ̀lẹ́ yóò tún máa lé pẹ̀lẹ́ tó lè fáwọn ẹlòmíì tí wọ́n ti ya wẹ́ẹ̀wẹ́ẹ̀ gẹ̀ tó bá dọ̀ títù báyìí tó bá rọ́kùnrin yóò ní rọ́ obìnrin náà ni ọ wá kinní wa ń dùn yín bẹ́ẹ̀ ẹ̀ máa rú mọ́ra ni ẹlòmíì ìyàtọ̀ adérẹ́lẹ̀ tí obìnrin á ah, ṣe bá ṣe kó ti wá dìbà mi ah, tó ti yàtọ̀ yẹn tó ti kó ní ó ti bẹ́wò obìnrin lẹ̀ ní nǹkan ni ó fi dé tàbí máa ń sọ fáwọn obìnrin bí èso ti yẹn hẹ̀nẹ̀ lẹ́kọ̀ọ́ tó lè sàrà rẹ̀ ọwọ́ àfẹ́ ti náà ti sàrà yóò sì olùkọ́ gbogbo àtà ní àwọn ọmọbìnrin yé ká jẹ́ kí wọ́n kó síbí. yọ́dún mi àti ìyàwó yá sí ìta lọ sóńdò àwọn sukùl gbé wa ó ti pẹ́ o yóò ti pẹ́ o yóò ti máa di ọdún mẹ́fà lọ. ó ti pẹ́ o tọ́ wọ́n bá ń sọ fún wa wípé kọ́ọ̀sì kan táwọn obìnrin ń ṣe wọ́n ní wọ́n lọ lúwẹ̀ẹ́ ẹ̀dá kù ká lọ́rin mu ẹ̀wọ̀n ni wọ́n wọ sọ̀tẹ́ jí lọ́kẹ̀. bẹ́ẹ̀ ni kan wọ́n náà bó ló ṣe náà wọ́n sọ dídẹ́dẹ́ ní kẹ́ ẹ ti rú eléyìí. fídì yìí wà lẹ̀. mo yẹ ti ń lè ọkọ bó o ní èyẹ ti lé sí àwọn oúnjẹ àdídùn oríṣiríṣi nílé ẹ̀kọ́ gíga. tó fi lànà àrùjẹ́ mẹ́rẹ̀ kọ lọ practice ẹ̀ lọ́fíìsì ọkọ ẹ̀. náà. lórí kọ́ lọ rí di mo tọ́ lọ rí di nìyẹn nínú nǹkan mímu mo lè sìn rẹ mẹ́wàá nínú nǹkan jíjẹ mo lè sìn twenty pẹ̀pẹ́ tó bá ti wọlé báyìí ọmọ a máa dúpẹ́ fọlọ́run dúkìá ọlọ́run wà sí òun pẹ̀lú alájàrá mọ́tà tó máa fi kẹ́mi. La ilaha ibi téèyàn ó ti wà lẹ́yìn náà ẹ wà arábìnrin tó lọ bí anábì léèrè sọ́nù lọ́ àlùfẹ́lá gbogbo òfà làwọn ọkùnrin ti kó lẹ̀ náà sáwọ̀ wá ní oríṣiríṣi kẹta olùwà lùjẹ́ náà òjíṣẹ́ náà ni a. kẹ ẹ máa ṣe dáadáa lé ọkọ yín ó ti kó gbogbo tẹ̀tẹ̀ láwọn ọkùnrin ṣe yẹn kẹ ẹ da sọkọ yín ó ti kó gbogbo ẹ lẹ̀ àpọ̀sẹ́kù ni tó tún pọ̀n lẹ̀ títún sẹ́dá lẹ̀ báyìí. iṣẹ́ obìnrin kọ̀mọ́lẹ́kọ̀ọ́ kẹwàá rí pé kò dún wájú orí èmi ọlọ́ọ̀kọ́ mi kí wọ́n fẹ́ máa wí tí ọwọ́ mi níbi ìbájọ́ máa wúra wa ní nígbà olùkọ́ wa yìí má ti tẹ̀ wá dà wọn lọ ń tẹ̀lé láwọn ọmọ gírámà tún ní ìsìn tí wọ́n kẹ́ ti sọ fọ́bìnrin ẹ̀rí ọgbọ́n gbọ́ àáfẹ́ ọ ní wọ́n bá wọn lọ ń tẹ̀. ó bàtà àti ẹ̀wà ń sunkún jẹ lu amọ̀ yẹn dáadáa ẹgbẹ́ náà àwọn student ọlọ́run àgbàlagbà lájọ kára primary school látòrí ńgbà yẹn wọ́n ń fẹ́ àwọn olùkọ́ yẹn lóbìnrin kí ló ń ṣe é àwọn àgbàlagbà gidi ọ̀la máa ń bájọ́ ìfọ̀nù kíláàsì nígbà mi. sọ àtàwọn òbí ẹgbẹ́ àbí kó ṣètọ́jú àbí kó máa rẹ́ sọ. gbogbo yòókù yẹn àyọjú rẹ̀ gbogbo rẹ̀. obìnrin wa lọ bóde wọn á lọ pàṣẹ ọkọ̀ náà máa náwó. kílì yẹn lèyẹn tẹ̀sí máa sọ fún gbà tó bá dalẹ́ pé ẹ eh, kiri kan. ọ̀gbẹ́ látàárọ̀ tó ti wà lóru irú ọkọ̀ àjẹgbẹ́ ọba lẹ́yìn fẹ́ yà. wọ́n bá tẹ̀ dúró ìmọ̀kẹ́ lábẹ́kúta wọ́n bá tẹ̀ tún pé ìbọn kọ́rù. ìbọn bò ó àwọn ènìyàn bá gbé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn gbé ìbọn yẹn ní ìjìká láti àárọ̀ di ìrọ̀lẹ́ àdúgbò ni ọlọ́pàá máa ń kó ń bẹ́ẹ̀. ayọ̀ pé mo sọ pé níbi láwọn àṣetánì máa ń wájú òun níbi oòrùn àti bójú. ọlọ́pàá kan bá lérí sọ mẹ́ẹ̀ẹ́ sọ pé ọba àjà ó orí rẹ̀ ó ti yí lóòrù bá àwọn àṣetánì ó ti rọ́ọ̀lù. tó pé kò ní kí ẹ̀ láti tàbọ̀ ọmọ yẹn tó sọ yọ pààyàn gbé. orí yóò ti gbàlejò bí yẹn bá dúró lóòrùn tóòrùn tó ti ṣe é ní tó ti ṣe é fàṣùfàṣù. àyọ̀ tọ́ba lọ sọ àgẹ́gẹ́ ah, ah, ìwé mi ò pé ní títí ó lè sáré yọ̀gbọ̀n èmi náà wọ́n ní wọ́n yọ̀gbọ̀n síra wọn ni wọ́n ń para wọn nígbà tó sọ pé ní tí òní ní òní ìbọn. tó nípa bẹ́ẹ̀ wọ́n ní obìnrin yẹn tó ń pè ní rufeida òun lẹ́nu tó ṣe kí ni o òun máa ń tọ́jú àwọn tó bá lọ́gbẹ̀ àṣìṣe obìnrin yẹn nítorí pé wọ́n máa ń ṣe pẹ̀lẹ́ ẹnì ẹ̀wọ̀n tẹ́ ẹ ń sọ ní gómìnà ò lè ṣiṣẹ́ àá sọ pé ò lè ṣiṣẹ́ ìmọ̀kà ni má jẹ̀mú dé gómìnà ọba fi bóde pé iṣẹ́ yá wà yìí o báyìí o àfẹ́ máa lọ sí sẹ́ńtà ṣùgbọ́n àfa kọ́kọ́ yọ dàrú kéko ń bẹ̀ yọ kó ń bẹ̀ obìnrin ọba lọ fún lọ kẹwà ní Sókótó lọ kó káwúrà lọ gbogbo eléyẹn kọ́kọ́ yọ kó ń bẹ̀ ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ àbọ̀ máa lọ kó sùn sákì àyẹ̀bá gàdé lùbọ́ yọ gbogbo àwọn eléyìí kó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni yóò pe gbogbo àwọn eléyìí kọ́kọ́ yọ wọn kó ń bẹ̀rẹ̀ kásẹ̀ wàá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a bá fẹ́ máa wí. ẹ̀ ń lo gobasi gbogbo yẹn ẹ kọ́kọ́ yọ kó kí ló fà tí mo fi ní kẹjá yọ níyẹn kó ní pé ọ́fíìsì yẹn ọ́fíìsì ọkùnrin ẹlòmíì lè ṣe ọkùnrin lè ṣe dáadáa tí ó sì gbà ṣiṣẹ́ bí ìbá sọ̀lẹ̀ tó ti ṣe ju alẹ́ ìjàgbàjàgbà láwọn ọkùnrin tàbí ya ọ̀lẹ́bí bíi só ẹ̀wọ̀n má jẹ̀mú táwọn olùmọ̀gbé kalẹ̀ ìgbẹ́dọ́bìnrin ọba fi bẹ́ẹ̀ ta kankan pèsè ya tí gbogbo sẹ́ta wí ọ̀rọ̀ òun lọ́rùn tiẹ̀ bí ká tọ́jú èèyàn bí ká pọmọlẹ́kọ̀ọ́ bí èsì èèyàn gbàgìdì bí ebi ó ti dàgbà bí wa o àwọn títì sí ọ̀dọ̀ àwọn ọmọbìnrin tí wọ́n máa kọ́ wọn tí ó sì máa rẹ́ sọ asobin náà ni o kẹ́kẹ́ pé àníkémi ah, ó gbé jìkà ayọ́ ló wọ́n wọ̀n mí àwọn máa rárá gbádá ni máa ń rìn sọ́njì ló dáwà kéékèèké ẹ sì wá ìmájà mọ́ ó gbà á tàbá tún fẹ́ gẹrun obìnrin ó tún gẹrun fún wa wọ́lọ́ọ̀yì àwọn kéékèèké gbà ní mo sì rìn sí dáadáa wọ́n dá mi lójú pé lè tó Abdulrahman kékeré ìgbà tí a bẹ gbé orí lọ́dọ̀ àwọn obìnrin yẹn báyìí á bá kó sẹ́ni bàbá lọ́wọ́ bàbá wa ní olúwọlé pé abẹ́gẹrun wọ́n bá ní àwọn tí ó gẹ níyì. a máa dọ́gbọ́n yọ kọ́rọ́kọ́rọ́ kò tẹ́ wa lọ́rùn kó fi ìfò. ọba tún dìgbà tí báyà gbórí dúró mi lórí jèrè. obì ọba tẹ́ta ìmájẹ̀mú àkọ́kọ́ yọjà ìfẹ́ tó fẹ́ lọ sí ńdà tó lówó owó ni ọgbọ́dọ̀ jíṣẹ́ ilé ọkọ rẹ̀ lọ́wọ́ bíjú kọ̀mọ́ àtọmọ́ síbẹ̀ nínú àwọn tí ń jáde ta kò ẹlẹ́ẹ̀kejì ni pé yọ̀ọ́ jà sí pé anébùkátà ti sẹ́ẹ̀rì káàdé rí láwùjọ àwùjọ parẹ́ síbẹ̀ ní tòótọ́ iṣẹ́ tí wọ́n lọ sí ń tàyà rí lẹ́yìn náà ni pé àtúrẹ́ lómi tó lè ṣe ń jò wù lọ tó lo ìjáàbù dáadáa rí síbẹ̀ náà ní tòótọ́ lẹ́yìn náà ni pé kò sí gbọ́dọ̀ ní ẹ̀sìn nínú dàrúdàpọ̀ síyẹn náà tó bọ́ sí àbá tí gbogbo àwọn nǹkan ni ọ̀rá ti wọlé tẹ́ ọ̀la ti wọlé àti ọlọ́run ní pé ọ̀kọ́ náà fi ìbò ìwòsàn kò ní wọ́n dà tàgàrọ̀ àjìnà tàgàrọ̀ ní jàdìjà ìlú ìyàwó ìlú ilé ọkọ yín ẹ gbélé jókòó ẹ gbélé ọkọ yín bẹ̀rẹ̀ ẹ ti rórí rẹ ní ìsìn ẹ má bẹ́ẹ̀ ta nínú pálapàla tí ń ṣẹlẹ̀ kí islam tó dé lẹ́sọ̀ máa kó sí gómìnà ti fẹ́ bẹ́ẹ̀ ta bóun fẹ́ lọ sí gbogbo àwọn ọ̀sẹ̀ ẹ̀hẹ̀nẹ̀ tó wà ń gbòòrò yìí tí sàbá rojú lu bóòlù àti òní ṣẹlẹ̀ òní ọ̀ṣọ́ rẹ̀ ọ̀rọ̀gbọ̀n rẹ̀ dá ìbílẹ̀ lẹ́yìn náà máa ń sọ nípa àwọn ẹlẹ́yà àbàdàn. ìbò jíjà kí ló dẹ́yìn náà fi máa ń sọ. kò sí tàbá rújú mi elé. yóò jọ sí ní jù sẹ́yìn. ọdẹ ẹ pẹ̀lú bọ́yẹn síbi lẹ́yìn. gbé olúbọ sí lẹ́yìn. àbí tòmátò tọ́ba yá tó dáa bò. sẹ́wà nù sọ nípa bẹ́ẹ̀ bí ta ti débi kéwù yẹn òun ni gbẹ́ngbà tó sùn ta kan ìsẹ̀nsá níyọ́ mọ̀kàndínlẹ́kì fọ́sàkó ó bá rẹ̀ hawa ló hàn ẹ̀ ń dàmọ́ àti àti làdúrí kan nìyẹn obìnrin lè tọ́jú yẹn o sì ń sìn kẹsẹ̀ pé ọwọ́ amú agídí bàbá rẹ̀ pé kọ̀ọ̀sẹ́ lómi ìmọ̀ òun náà lọ́kàn òfin ẹ̀gbẹ́ lè yí dẹ̀ ṣẹlẹ̀ lójú ayé ànẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam wọn wá gbé sọ́dọ̀ obìnrin kan wọn ń pè ní rufeida obìnrin yìí dẹ̀ ní iṣẹ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ń ṣe ni pé tùdáwí kánẹ́tì tùdáwí alẹ́ ti kéde òun máa ń tọ́jú àwọn ẹni tí wọ́n bá ní ọgbẹ́ lára فكان النبي صلى الله عليه وسلم كيو نجد فكنيا أنا بعد النبي صلى الله عليه وسلم بقى قجال داره يقول كيف أمسيت هذه رفيبو للسيو وإذا أصبح طبعا دارو أبو بيري يبيبو لسي دارو سيو fọyọ́ fi ẹnìyàn sọ bí kọ́ndíṣàn rẹ bá ti fi kíni o lọ́ bá ti rí. nínú àgbáyé dábàá nù hadithi òun náà ní pé ká gba ìtọ́jú àti ìwòsàn láàyò náà fi tawakkula ala Allah ìyẹn sọ pé èèyàn gara lọ́lọ́run lọ́sọ̀ alẹ́ rẹ lómi tó ti pé tawakkulu rẹ ó dojú ẹ̀ tí ó lóun ò lò ó èyí ti àwọn wàzírù bíi ìdá ọmọ kọ́ta rẹ̀ làwọn eléyìí mẹ́lòmí lè wà tó pé ìgbára ọlọ́run ẹ̀ ló máa dé bẹ́ẹ̀ ẹ̀ fún àwọn seventy sáwà náà tẹ́lẹ̀ àwọn seventy thousand tó lè pé wọ́n wà lóyún jẹ́ ọ̀fẹ́ wọn ò ní sírò sẹ́wọ̀n wọn ò dẹ̀ sí ní bíyà àwọn yẹn nìyí ìwọ̀n yẹn yẹn ní orúkẹ́ àti wọn yẹn sì fi ọgbẹ́ ẹ̀mọ̀ pé tọ́jú nìyẹn wọn sáfọ́ yàrá wọn yẹn jágbe mẹ́yẹ pé afẹ́ sìnrìn àjò tabaki mẹyẹ tó bá tọ̀ tún yóò da tó bá tó sì kò ní da wàhálà rọ́bì yìí ìtàwọn kálí ẹlẹ́dàá wọn ni wọ́n máa ń gbára lé àwọn yẹn kan wà tó ṣe pé tàwọn kù ni wọ́n débẹ̀ ṣùgbọ́n kí yẹn wá lóògùn kò túmọ̀ fún yẹn ọ̀farafin ọlọ́run ọba sùhánù bí kò ṣe wípé ọ̀rọ̀ kan tó tún kápá gan náà nínú ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ kí yẹn lóògùn àwọn sọ́lá náà máa ń lóògùn a tún gbọ́dọ̀ jẹ́ òye wa wípé lẹ́yìn náà ni pé àwa tá a bá ń ṣètọ́jú ẹjọ́ kan jẹ́ àmà sànú jẹ́ àmà sànú nítorí pé ibi táwọn kò sálá tó ti wí gbólóhùn yẹn ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ à ń tọ́jú èèyàn bí a ṣe rúkẹ́yà fún yẹn á tọ́jú èèyàn wọ́n sọ sálá ní pé àrọ́dà àníyàn fa àkárú fàlẹ́ fà ẹni ọba fẹ́ ti ọmọ ìyá rẹ̀ láǹfààní kó yá ṣe ìtọ́jú ká má rí sí pé yàní istirzaak láti fi wọ́ ọ̀nà ẹ̀jẹ̀ mu lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀hánù àwùjọ wa nísìnyí ó ti gbìdàkudà báyìí ó sùn ní wàlá kíyàn tẹ̀ ní pọ́blẹ́mù bí àwọn dálójọ ló máa ń fẹ́ sí yẹn wọ́n bá dọ́dọ̀ àwọn ẹni tí wọ́n sọ bá wọn tọ́jú wọn báyìí wọ́n lè ní ọlọ́mú wà tó wá wọ́n ní ẹjọ́ kò fún kí àpẹẹrẹ ṣiṣẹ́ ní ká bẹ̀rù ọlọ́run àwa ní ìmọ̀lọ́dọ̀ àwọn ẹni tí súnmọ́ òye wọ́n ní ẹ̀yin náà ń bìtẹ́lómi ọdún fi pé lọ́pọ̀lọpọ̀ gbàlẹ́ máa ń bẹ gbogbo àwọn tó láwọn fẹ́rù kí àyàn ọ̀pọ̀lọpọ̀ wọn gan ni wọ́n ti wọ́ wèrè. gbogbo ẹnu mo lè fi sọ ọ̀sẹ̀ ní tí òun ní ìṣúra lòun gbogbo wọn pátá. bẹ́ẹ̀ ni kí ó rí i pé àwọn gan ẹni tó yẹ kí wọ́n dágbálẹ̀ kan fẹ́rù kí àwọn. ìfẹ́ sọ rárá ọ̀gọ̀rọ̀ wọn báyìí ni wọ́n ní nǹkan tó ṣe gbọ́ ọ yẹ kẹ́ gbá àwọn gan kalẹ̀ báyìí kẹ́ máa ẹ kọ́kọ́ rí pé kọ́kọ́ sí ìtàlí àlára ẹlòmíì mọ́nú wọn. ẹlòmíì lè gba wà tó yẹn náà dẹ́ o wọ́lọ́ọ̀dì kò ní tẹ ọ̀dún dọ̀ kò ní lọ́dọ̀ rẹ̀. ọlọ́sìn padà yóò ní ọ mo ti ń sẹ́yìn ẹ̀ ti wọ̀ ọ́ lánàá ni owó tẹ wá gbà yẹn kí ni ìtumọ̀ rẹ̀. tẹ bá tẹ wá sọ yín pé ẹ fẹ́ lọ síbi kìtàbù sálàm. ìgbọ́ wa nù hadith yẹn nù sọ ìpè báàbù jàwáàbì àkàbìl òjọrọ alárọkìá pé èèyàn ó sì sẹ̀tọ́ ìyá dẹ́sì lè gbowó lórí rọkìá tó ti fóun lẹ́sẹ̀ bá ti lẹ́ ń wọ́ bẹ̀ láti máa fi jẹ́ àwọn ènìyàn wọn bọ́ ṣe é fúnjọ yẹn tí kò ní halù ó ní halù náà lẹ́yìn náà ni pé wo táwọn ènìyàn ṣe wọ́n ní ẹgbàá wọn lálejò wọn láwọn ọgbà wọn lálejò tẹ̀lé wọn sàtọ́ fà ẹsì má já tàbí àti kí alẹ́ adábọ̀ ni mo fà tó mú nǹkan tó nídìí lọ́dọ̀ rẹ̀. àlejò rẹ ni mo ṣe ò nídìí àti máa wò mí àbá àti kénílé kí ó ń rà yìí. bẹ́ẹ̀ náà wà lọ́rọ̀ àwọn ènìyàn ṣe rí ń jọ yẹn wọ́n sì máa dá ṣubú alẹ̀ ẹ̀yìn mu wọ́n lọ àwọn èèyàn ti padà fìdí ẹ̀ múlẹ̀ fún jálà nílẹ̀ yìí náà báyìí. torí láfárí kọ̀fẹ́ ìnẹkùn kọ̀fẹ́ ẹni ọkẹ́ lọ́mọ ẹni ọba ti dọ́dọ̀ wọ yọkẹ́ máa ń mirí ni kí á kí ló wá ní yìí bẹ́ẹ̀ ni bá ń fi súnà àṣírí wọn sùn mọ́kànlé ronú kìwàdà ni. àwọn àlọ́ tẹ̀lé tí hadith yẹn pé ìyẹn lè gba ọjọ́ là lórí kí náà lórí rọ́kìá àwọn ẹni ẹwẹ̀ ẹ̀sẹ̀ àkọ́kọ́ tí wọ́n fẹ́ hákù wọn òun ni kí wọ́n sàkúnlé àlejò tí wọ́n ti wọn ò ṣe ọ̀pẹ́ kò jì báyìí bọ́lọ́run ti gbálù bàbá wọn nìyẹn ìjọba sẹ́kàn jẹ́ ń tọ́jú aṣáájú abúlé nù làwọn náà bá ní ẹkọ lè àwa mọ àdúrà táwọn ó sèse tí ó fi gbádùn ṣùgbọ́n ẹ fún wa ní kọ̀ọ̀tì àtúntò gánà àgbẹ̀rẹ̀ àwọn afọ́njálà nìkan ìyẹn bá ọba ẹ̀ ń bọ̀ wá wọ́n ní wọ́n mọ̀ ọ̀gá ẹni o gbogbo àwọn àdìsí òkòtò wọn ọmọ yẹn o àwọn àdìsí òrùngbọ̀n wọn ọmọ yẹn o àdìsí ìtẹ̀lẹ̀ níta nẹ́bí sọ̀rọ̀ ọmọ lùdì wọn ọmọ gbogbo àwọn eléyìí o àdìsí ibò làásì níta nẹ́bí àtọ̀ sí mọ̀lùdì wọn ọmọ yẹn ṣùgbọ́n ní ti ti mùsùlùmí yẹn yàtìá bọ́ọ̀kẹ́sì bọ́ọ̀kẹ́sì ìwà mú ní kòsóńjọ́ kẹ́ni tó sì ti mọ̀ pé òní gbé makurofóònù bá wọlé ìwọ lọ́mọ. àwọn tí wọ́n bá ní òsì jálà bí nù sàyí bẹ́ẹ̀ nù sàyí òní àwọn ní ẹ̀ eh, pásákù tiẹ̀ bẹ́ẹ̀nù rẹ̀. làwọn yẹn ti sọ pé kán lọ mẹ́rin wa àwọn ẹ̀ka sọ́tùlù fàtíhà sọ́tùlù fàtíhà lẹ́yìn lẹ́ńkà àbí ẹ máa pa ọ̀rọ̀ tẹ̀ra yín jẹ. wọ́n máa lọ fáwọn yẹn láwọn àdúrà kan tá a mọ̀ dí rẹ̀ ní ọdún kalẹ̀ yìí ẹ̀ wá ti ṣe kíní kẹlẹ́ mẹ́ta ẹ̀ ó ti kíní kẹlẹ́ mẹ́tọ́gbọ̀n ẹ̀ wá wí kíní kan wọ́n á ń sọ lọ́wọ́ fún yàrá ìfún ìtọ́ ẹ̀ wàhíì dàtú sàlámì báálí lọ́kọ̀ lọ́kọ̀ gbogbo yìí dẹ̀ ṣe yẹn náà sílẹ̀ lọ́kọ̀ sí ọ̀rẹ́ gbígbà mo ṣe ń jè lọ ọ̀rẹ́ mi wá bá mi wọ́n ti tẹ́ báwọn fẹ́ kí ǹjẹ́ kí ló dé mo ní ni wọ́n lọ́ ìbọn kà ń pa rẹ̀ ẹni ó sì yé mi pọ̀ ẹ máa dún bàbá ó yé mi pọ̀ máa lọ pé wèrè ni ẹ máa kó wá ti máa ṣe ṣe máa ṣe ókè àpò. pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ alára mo rí bẹ́ẹ̀ ni òdó déédéé bẹ́ẹ̀ ni níwàá sọ pé wíwú tá bá yẹn kó lẹ̀ báyìí ike ó tàn yọ bẹ̀rù ọlọ́run àwẹ̀ alamisi àwẹ̀ mọ́ndé tìláwà kínní kan nẹ́ẹ̀fìlà sọ́dákọ̀ gbogbo kínní ikọ̀ kò ní láàyè láàrin fámìlì láàrin àdúgbò ọ̀ka gbogbo ẹ̀rẹ́rẹ́rẹ́ mélòó wo ní ti ń bẹ̀. ẹ wá ní kí wèrè ọmọ alọ́wọ́ wèrè ètò ìjọ sí agbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí tí wọ́n bá ti láwọn ń kà báyìí tí wọ́n bá ti síwí tí wọ́n ya wèrè tẹ̀ ẹ̀ máa rí gbèsè tí wọ́n ń tẹ̀jì báyìí ẹ̀ rí lára ọmọ àbárayàwó àbí nǹkan kan tọ́lá wèrè tí wọ́n sọ pé àwọn ọgbà ẹlẹ́ni gáskíá

ẹni tí nira bá tí èsè pé ọkàn rẹ ti balẹ̀ yẹn yẹn pé àtàyèsè rúkìá rẹ ló ń dọ̀wọ́ ọ̀gbádùn ṣẹ wá rí sí náà ni wọ́n gbé wèrè mi wá ọdún kẹ̀kọ́ gbádùn lọ́dọ̀ yìí ṣébí ṣe máa ń pẹ́ tó nì ní owó ti ń gorí owó. torí bẹ́ẹ̀ ká lọ bẹ̀rù ọlọ́run ọba sùhánù ọba bẹ́ẹ̀ sẹ̀yìn láti yàn náà ká páyà ọlọ́run ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ irọ́ wa pọ̀ wọ́n máa gbọ́ àwọn nǹkan tá a fẹ́ rà yẹn ọ̀wọ́n ni torí bẹ́ẹ̀ lọ mú wà tó wa ẹ bá wa padà lo gbogbo ẹ̀ náà báyà fà irọ́ náà ni gbogbo ẹ̀ nítorí pátá mọ̀ dání. nínú hadith yẹn nù nǹkan tá gbọ́ yé ń òun náà ní pé ẹ̀tọ́ mùsùlùmí sí mùsùlùmí òun ni ìyàdátùhù ìdààmọ́rì ìmá lọ bẹ̀ mùsùlùmí wò nígbà tó bá rẹ̀ ìmá wọn dọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ní máa ń sọ ẹ̀tọ́ nílá yìí ní sísọ yányán torí bẹ́ẹ̀ ó yẹ ká kọ́sì pẹ̀lú ìlànà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. bákan náà nínú àgbáyé tá a bá nu hadith yẹn a máa rí níbẹ̀ su'alul ikhwan ìmá béèrè ọmọ ìyá nípa àṣìṣe wọn nígbà tá a bá pàdé wọn tá a sálámọ̀ sí wọn tán níta tó bá ṣẹlẹ̀ àmúni o ní ti máa ń fa ìfẹ́ ní máa ń gbé kùnrin ra kú bákan náà àbá bíburú ní máa ń yọ kú lẹ́mìí níbi máa jẹ́ kí ìfẹ́ tó ń rinlẹ̀ sínú ọkàn. حديثي كان يوني كاكا في أصدر حدثنا يحيى بن صالح حدثنا يحيى بن صالح قال حدثنا إسحاق بن يحيى القلبي قال حدثنا الزهري قال أخبرني عبد الله بن كعب بن مالك الأنصاري قال وكان كعب بن مالك أحد الثلاثة الذين سيب عليهم سيب عليهم سيب عليهم أن ابن عباس أخبره أن علي بن أبي طالب رضي الله عنه خرج من عند رسول الله صلى الله عليه وسلم في وضعه الذي توفي فيه فقال الناس يا أبا الحسن كيف أصبح رسول الله صلى الله عليه وسلم قال أصبح بحمد الله بارئة قال فعقد عباس بن عبد المطلب بيده فقال أرأيتك فأنت والله بعد الصلاة عشر العصر وإني والله لعر رسول الله صلى الله عليه وسلم سوف يتوفى في مرضه هذا إني عارف وجوه عارف وجوه بني عبد المطلب عند الموت قد بنا إلى رسول الله صلى الله عليه وسلم فلنسأله في من هذا الأمر وإن كان فينا علمنا ذلك وإن كان في بيننا كلمناه وأوصى بنا فقال على فقال علي إن والله إني إن فعلناه فمنعناها لا يعطيناها بعد بعده أبدا وإن والله لقد لا أجعلها رسول الله صلى الله عليه وسلم. قالوا حدثنا يحيى بن صالح يا ابن صالح في حديث يقول إسحاق بن يحيى الكلبي وني الزهري وني عبد الله بن وقاب المالك الأنصاري ينافوا من يرو وني ذلك أبو المالك قد جاء كنا هناك طلعوا بعد بيرونك وعداهم أنا رجع عبد الله بن عباس رضي الله تعالى عنه هو قف من يرو بسريع علي بن أبي طالب رضي الله تعالى عنه قد جاء دلاد صلى الله عليه وسلم في وجعه الذي توفي فيه نبي عيلرة tọ́ba nẹ́bí tá nẹ́bí fi jáde láyé bẹ́ẹ̀. fọ́kọ́ lànà àwọn èèyàn wá sọ báyìí pé yà abal hasan ìrẹ́ baba hasan baba hasan ali ní pè yàn ọ̀rọ̀ bá ń gbọ́ ìrẹ́ baba hasan kaifa asbaha rasulillah sallallahu alayhi wa sallam tani béèrè béèrè yẹn abdullahi ibn abbas abẹ́ kọ́ ẹ aṣọ bí àlejáde látọ̀dọ̀ dání o látọ̀dọ̀ jíjẹ ọlọ́run sallallahu alaihi wasallam nígbà tó fi rí ànínẹ́bí sallallahu alaihi wasallam ní àárẹ̀ tí òjíṣẹ́ ọlọ́run jáde láyé mẹ́. ọ̀kọ́ọ́lẹ̀ nà àwọn èèyàn wa ń sọ wípé ya abal hasan ọmọ ẹgbẹ́ abdullahi ibn abbas àtàwọn èèyàn mi eré baba hasan ìyá ali nìyẹn kaifa afsaha rasulullahi sallallahu alayhi wa sallam bóòlù ti tẹ ọlọ́run bóòlù ti tẹ kíni ọdún ti jí lé ti jí dáadáa ẹrí wọn ni aliyu wa dáhùn pé afúdáhà bihamdillahi bari'a ìṣe ọlọ́run máa jí lẹ́nu sí ara rẹ̀ tó yá ọpẹ́ ní fọlọ́run láàárọ̀ yìí fa akhadha abbas ibn abdul muttalib wọn ni abbas wa gba ọwọ́ aliyu rọ̀dí aláhùn tààlà àgùnmọ̀ ọ̀nì àárọ̀ ìtúká sóòrì ní àbórí fa anta wàllá ìbáàdà sàlàsì abdul asa ọ̀nì gẹ́gẹ́ mi ọ̀sọ̀ mọ́. Hmm. ìyẹn ni pé lẹ́yìn ìjọ mẹ́ta. wọ́n ní àkàwé àbẹ bí ni bí kí ni sọ pé nìkan ń jáde lóru kí ni ìtumọ̀ rẹ̀ ń jalè ní yẹn mẹ́ta òjíṣẹ́ ó ju o. ẹni pé ìjọ mẹ́ta kọ́ máa pé. wọn pa ọ láṣẹ kankan wọn lè tún ohun tí ń bẹ ní ọ̀rọ̀ yẹn nìyẹn. wàá ní wallahi torí mi ò mọ fọlọ́n gbúra. la ara rasulallahi sallallahu alaihi wasallam sawfa yutawaffa fi maradihi hada. ó yé mi dájú ni pé àìsàn tí ó mú ànẹ́bí àìsàn ọlọ́jọ́ yóò kú lórí ẹ̀. àwọn ìlú sọ pé ah ṣé ìyẹlẹ wo ni? <laughs> ọ̀yẹlẹ wo lẹ́sẹ̀kẹsẹ̀ kẹfì kó fi má rújú pé aláwọn tó mọlẹ̀ ẹ̀yẹ wo wá nínú làwọn mọlẹ́bí ànẹ́bí gan. bàbá yìí bá sàlàyé kalẹ̀ wọ́n ní ìní àárífù ojú abáni abdulmutali èmi mọ̀ bójú àwọn fámílì abdulmutali tó ṣe máa ń rí àyíndẹ̀lmọ̀ ni wọ́n bá ti fẹ́ kó láyé. ẹ báwọn ìdílé mi báyìí tí ọba fi kù sáà dà báyìí ikú òmùú náà. àwọn akẹrin ò sì ti máa wò pé ah! Ah! ká máa wò ó bọ̀ náà. kéyìí tó ń fẹ́ máa yanjú tẹ́lẹ̀ nìyẹn o ṣùgbọ́n tí wọ́n bá ti padà sí pé kí nìyẹn kù sáátá tẹ́ ẹ bá lọ wájú tẹ́ ẹ lù ẹ̀yìn wọ́n sọ̀rọ̀ pọ̀. sọ èèyàn ti máa wò pé tó. wọ́n ti torí mímọ́ bójú àwọn ọba ní àtìlẹ́mọ̀tọ́lẹ̀ bí ṣe máa ń rí àyíndẹ́lmọ́ọ̀tì lásìkò bá ń tó bọ̀ torí bẹ́ẹ̀ fáwọn àdìbí náà ila rasulillah sallallahu alaihi wasallam ọjọ́ ìjà àlọ́ ọ̀bọ̀jì sí ọlọ́run sallallahu alaihi wasallam. yálà ọba wọn láti lè sọ wípé lẹ́yìn àwọn ẹni mẹ́ta ni bàbá yẹn wípé ìwọ mọ̀mọ́lọ́hùn fúnra lẹ́yìn àwọn ẹni mẹ́ta ìwọ ni ó kàn sọ́dà láti sọ́sọ́ bẹ́ẹ̀ fáyìí bàbá yẹn ń fura bẹ́ẹ̀ ká ah, bí wọ́n ṣe máa ń to kinní yẹn lójú ayé ànẹ́bí ìwọ ni wọ́n máa ń wí sí kẹ́. torí mi fọ́ lọ́hùn fura mo rí òtítọ́ lọ́hùn pé sọ́ọ́fà yóò ta wà fa yóò padà kù fi mọ̀rọ́ fi hì hànga níbi àìsàn rẹ̀ torí ní àárín òwòjú àdáni abdulmọ̀tálẹ́bí àìndàlmọ̀ọ́sì torí mi mọ̀ bójú àwọn fámìlì Abdulmutalib ṣe máa ń rí àwọn ọmọ Abdulmutalib bójú wọn ṣe máa ń rí nígbà tí kú bá ń tó bọ̀ ẹ má jágbá yóò pẹ́ ẹni tí ń sọ̀rọ̀ yí àgbàlagbà lẹni tí ń sọ̀rọ̀ bàbá àtàní o bàbá Abdullahi ibùdó àbá ti lè ní ẹni sọ̀rọ̀ ẹni bá gbà ní wọn. torí bẹ́ẹ̀ pàṣẹ àbíbí náà ọ̀yá àjá lọ bó ti sọ̀rọ̀ ọ̀nẹ́s alùpùpìmọ̀n àdàlẹ́ àmọ́ pẹ̀tù sálẹ́ni tí wọ́n máa darí àwọn àlè kó láyé fàyín kánà sí iná tọ́lájà àríwá náà ní àlìmúná zálíkà àtìmọ̀ fàyín kánà sí géèrì náà tọ́lá ipá wọn míì ní kàlámùnáwù ábà nẹ́bí sọ̀rọ̀ fà áwùsọ́ọ̀bì náà yóò sì sàtọ́lẹ̀ fún wa wọn ní táwọn lọ jíjà ẹgbẹ́ wọn ìwé wọn ìnà lọ́ọ̀hìn àwa ìnsa ànáhù fọmọnà ànáhà tá a bá lọ bí ọba pé ta ni ó darí àwọn àlè ń mọ̀ bọ́ ọba lọ tán tó bá ní kí n sàwọn kọ́. láyọ̀ ọ̀sìn náà hànà ṣùgbọ́n àdàbò abadan. ìjẹ́ ipò yẹn sáwọn yẹn lè kú Wa rẹ̀ láéláé gbà yẹn. wàá ní wàláhì èmi bá ọ́ lá àlùhà. la as'aluha rasulullahi sallallahu alaihi wasallam abadan èmi o ní rìkwẹ́sì fún bẹ́ẹ̀ ẹ̀ta ní ọ̀dọ̀ lórí ńgbà tá nínú ẹbí bá lọ. wọ́n ní bèrè lẹ́yìn. àgbọ̀yé hadith yẹn ká fi sinmi lé ní inṣàlá. mo ní í pé àti nǹkan tó tọ́ tọ́ tọ́ nẹni tó sì bá ṣẹlẹ̀ òun ni kéèyàn máa bí kéèyàn béèrè nípa ẹni tó jẹ́ mùsùlùmí. bí ká pé bóòlù ti jí sóò jí dáadáa. àgbọ́yé kejì òun ni kí afẹ́ ká tún máa lo èsì ọ̀rọ̀ dábàá fi dáhùn kó ní alihamudulilayi nínú gẹ́gẹ́ bí ali radiyallahu ta'ala anhu bó ti dáhùn pé asbaha bihamdillahi bari'a. bákan náà èèyàn lè sọ̀rọ̀ níbi nǹkan tí yẹn bá ti gbìdánwò rè wọ̀ kó wà tí lè fẹ́ràn ọ̀sà àti ìfúramọ̀ tó lágbára kì í ṣe pé bàbá ìyẹlẹ̀ wò ṣùgbọ́n àwọn ìgbìdánwò abẹ́ẹ̀ sí kẹ́sì àìsàn kẹsàn àwọn ẹnìkan wọn ti pọ̀ ìyẹn wá rí bẹ́nìkan ní ṣe kó tó di pé yóò kù ìyẹn rí bẹ́nìkan ní ṣe wọ́n ti fẹ́ tó bí ọgọ́rùn ó ti tẹ̀lé bẹ́ẹ̀ sáwọn náìtì alẹ́ ti gẹ̀ẹ́sì kí ẹ̀yàn sọ pé á ah, ẹni yìí ní ṣe ń lọ yìí bóyá ní oṣù fẹ́ mọ́ ìyẹn sì mọ wákàtí táwọn ènìyàn ń lò tí wọ́n fi tọ́ba tiẹ̀ fíìlì òṣìṣì yọ ọ̀bọ̀ sí alẹ́ ti gẹ̀ẹ́sì wọn ni kó wọ́ ti fẹ̀rọ ọ̀sà ìlágbára ìfúramọ̀ àti ìgbìnàwó tọ́pọ̀ bákan náà níparí a máa rí i pé àtikọ̀dá ní ẹ máa nẹ̀gà sí ipò aláṣẹ gẹ́gẹ́ bí àlè sọ pé mi ò ní bí òjíṣẹ́ ọlọ́run mi ní béèrè láyé tèmi mi ní béèrè níbẹ̀ làwọn sí àwọn pààrọ̀ làwọn wá sọ yìí pé ẹni tí kìíní yẹ ẹni kìíní yẹ lẹ́yìn ànẹ́bí òun náà ní àlè ìbùnà àbí sọ́ọ́lì àjọba ìṣàlá torí màánà ṣèkànnà àbùlọ́wọ́sẹ̀ wáyé wá sí láti Ìkòròdú gẹ́gẹ́ bí ti tí wọ́n sáwọ́ pé jádúlọ̀ bẹ àwọn ọmọ ìyàwó àbẹ ọlọ́run bá sùhánù ọ̀tá alákọ́lọ́n kọ́ bá ní ṣe àlésì dáadáa ó sì bá ní fún wọn lọ́wọ́ ó jẹ́ kí ajọ pẹ́pẹ́pẹ́ lórí súnà wàhálà alimẹ́ni hajj sẹlẹ̀. sọ̀rọ̀ àwọn ni wọ́n jẹ́ kù wá o ẹ̀sùn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo àwọn ẹni tá a kẹ́ ń gbé kọ́ wọn àwọn jókòó wọn jọ wọn ké wájú wọn ti wọn báyìí ṣé kùnú báàgì bàbá jókòó wájú wọn ké wájú wọn báyìí ṣé ibùdó tèmi babájú kò wájú wọn kí wájú wọn báyìí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn olùwà táwọn àdàkà fi ṣe àwọn kiri báyìí kiri kan àwọn babájú kò wájú wọn kí wájú wọn báyìí. ọlọ́run má jẹ́ kí àwọn bàbá tí wọ́n mọ ìgbàlá sí ibú tó bá àwọn lè ní kẹ́lẹ́wọ̀n tí wọ́n bá ìgbà máa sọ kó tó di pé àbàlẹ̀.